adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tọrọ ìkẹ́yìnkẹ́ fún wọn síwájú wa anẹ́bùwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará yìí rẹ̀ àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn tí wọ́n tẹ̀lé gbogbo àwọn tó tẹ̀lé àwọn náà gbogbo pátá ni abẹ́ ọlọ́run ọba kò fi ìkẹ́yìn kò gbogbo wọn kó dé gbogbo àwọn tí àwọn ní orí ìjòkó bẹ̀rẹ̀ látòrí àwọn ustaz wa tí wọ́n darí ètò àwọn ustaz wa Suleiman Hamza àwọn ustaz wa Muhyiddin As-Sudani àti gbogbo àwọn ọmọ ìyá yòókù tó ṣe pé yàní tí bá ní kí n máa dárúkọ ọjọ́ lọ Abu Muslim gbogbo àwọn ikọ̀ yòókù tí wọ́n gbé ètò yìí lọ́wọ́ ní abẹ́ orúkọ dáàbò sàlẹ̀fíyà pẹ̀lú ọba kí ó bá wa ṣan lẹ́sàn rẹ̀ ọgbọ́lá kíra wa pẹ̀lú kúlù wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. nínú ojúṣe mùsùlùmí òun náà ni kí mùsùlùmí kó jẹ́ ni tí ó jẹ́ ọ̀làjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ bó ṣe pé gbogbo ojoojúmọ́ náà ni ọmọ ènìyàn Ni ma ń wá kóhùn lékún nípa ọ̀làjú ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ó ṣe gbọ́dọ̀ máa wá báwo ni òun ó ṣe jẹ́ ẹni tí yóò máa lékún ní ọ̀làjú nípa ọ̀rọ̀ ẹ̀sìn òun ara ìlékún nípa ọ̀làjú ẹ̀sìn òun náà ni kíyàn máa ẹni àlùfẹ́ràn gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi tí ń bẹ nínú Islam kíyàn mọ̀ wọn máa ma'rifati aqaidihim kíyàn sì tún máa kéde àwọn tí wọ́n gbé lọ́wọ́ so tíyàn bá ti mọ ọ̀kan báyìí ẹni yẹn ń jẹ́ ẹni tí ó ní ọ̀làjú ẹ̀sìn lọ àmì tí wọ́n sọ fún ọ pé ṣọmọ tó ń pè ní àwọn tó ń pè ní khawarij tó ní ọmọ wọn múrjí àǹkọ ìmọ̀ wọn àbí mo mọ̀ wọn kí ni àkídà wọn ọkàn wọn pé mi ò mọ̀ àkídà wọn o

nígbàtí àwọn afábá ń ṣàlàyé wọn nínú ẹgbẹ́ tó léwu jù láyé tó ṣe pé wọ́n sì ń fira wọn tì sí pé inú Islam làwọn wà ṣé ajẹ́ kan bẹ́ẹ̀ bí Súfì ṣe wà ń tó tàn káàkiri gbogbo ayé ṣé àlóbí wọn ṣé à òun ló bí Súfì kalẹ̀ gbogbo aburú tẹ bá rí ní ọwọ́ Súfì ìyálàyà rẹ̀ lẹ́rìí lọ́wọ́ ṣé à kí wá sí pé àwọn tó ń ṣe ní ìṣe lásán bọ́yà ní kí wọ́n tó máa ń ṣe ń ṣe pé mo láyà ìpínkẹ́ ní pòdìó jáde ẹgbọ́n tí àwọn òsáwò sọ lẹ́ẹ̀kan wọ́n lẹ́nu wọn ní àwọn ń darí àwọn àfa àwọn ọkọ̀ wá sísàlẹ̀ yẹn àyè tó bá kan náà kọ́ṣá gbà wọn láàyè pé káwọn jọ máa fi ọ̀rọ̀ wá ọ̀rọ̀ wọ́n máa nígbàgbọ́ ipá wọn wà lérí òdodo ó wọ́n kẹ́ lè rí oníṣúfí kó jáde síta ó ní ẹjẹ́ kájọ ṣe mọ̀nà ọ̀ṣà mọ̀ wọn àwọn ṣíà àyà wọ́n ń yàyà débi pé wọ́n ń ṣe mọ̀nà ọ̀ṣà àwọn abúrọ̀là àìlẹ̀mù ní àgbáyé tó ní àgbáyé pé àwọn ṣíà rè àwọn sì fẹ́ jáde wá bá wọn tó bẹ́ẹ̀ sì ni lórí irọ́ tí wọ́n gbé ní ọwọ́ àmọ́ àwọn ìrújú kan bẹ tó ní agbára tí ń bẹ ní ọwọ́ wọn tó ṣe pé tí ìbá sí pé tó bá jẹ́ ẹni tí olúwa bá sànú pẹ̀lú àgbóyè súnà nẹ́bí sọ̀rọ̀ àṣálà kò sí ẹni tó lè kọjú wọn àbẹ́ni tó bá gbọ́ súnà nẹ́bí yìí tó gbọ́ súnà nẹ́bí yìí níbi pé ó gbọ́ sàlàfíà yìí àwọn ẹni tó ń hẹ́tì jù láyé láwọn ṣe à ẹnu ọ̀lẹ́ tó bá gbọ́ sàlàfíà yìí tó bá rẹ́ nìkan nìsín tó ló ń fẹ́ takò wọn tó bá jí pé bóyá ọlọ́lẹ̀ gbọ́ bóyá ìhùwánì àyẹ̀yẹ̀ àkéde àwọn ìhùwánì mùsùlùmí lọ gbọ́ yìí inú wọn kàn máa dùn ni ike ẹ̀kan ní fìdí rẹ̀ jalẹ̀ ẹ̀kan náà ní kan fìdí ẹ̀ jalẹ̀ báyìí àmì ẹ̀tọ́ bá rí pé sàlàfíà ni ẹ̀wọ́n mọ̀ bá wọn pé ah pé sàlàfí ilé ìgbó sàlàfíà yìí so kọ́ra ìwò ní ẹ̀tọ́ máa ń bújù láyé ẹ̀tọ́ bá ní àkídà sàlàfíà ni ẹ̀ máa gbọ́ àwọn wàhábíyà tẹ́ bá gbogbo àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ aburú nípa wàhábíyà tó máa ní àwọn wàhábíyà náà kí tíra ṣíà ni wọ́n ka gbogbo ẹni tí bá ń sọ bẹ́ẹ̀ ẹni tí bá rí tí ń takò Bukhari sọ̀hí Bukhari tí ń takò sọ̀hí Muslim tí ń takò àwọn kútùbù sunan tẹ́bà rẹ̀ léwu tíra ti ń kà tíra ṣe àyè náà ṣe à tábà ń ṣàlàyé nípa wọn àwọn tí wọn kì í ṣe ṣe à nínú àwọn àfẹ́sìn wọ́n ṣàlàyé wọ́n ní tààrífù tí wọ́n sọ nípa wọn so bákan náà àwọn ṣe à gangan so àwọn náà ní àwọn tààrífàt táwọn náà fúnra wọn sọ̀rọ̀ eléyìí ni ọmọ da tó ṣe pé tíyàn bá fẹ́ ṣàlàyé yàn wọ́n àlàyé tó ṣe pé báwọn gan ṣe pera wọn pé orúkọ wọn gan lẹ́yìn gan lẹ́yìn jẹ́ bóòlù ẹṣin lẹ́rí gan ẹ ṣàlàyé ara yín tí a bá fẹ́ wo tíra tí jẹ́ bí tíra fẹ̀lẹ̀ tó ń sọ nípa àwọn firak tábàmù al-milal wan-nihal ní Imam Sharastani tó ń ṣàlàyé nípa àwọn tí wọ́n jẹ́ ṣíà wọ́n ni aṣíàtú ọmọlẹ́dínà ṣáyà inú àìlèyàn radiyallahu anhu ala al-khusus وقالوا بإمامته وخلافته نصا ووصية جليا وإما خفيا واعتقدوا أن الإمامة لا تخرج من أولاده رضي الله عنه wọ́n ní pé àwọn tó ń pè ní ṣíà ọmọlẹ́dínà ṣáyà ríú àìlèyà ni àwọn làwọn tó ṣe pé wọ́n ń sọ pé Ali náà làwọn ń tẹ̀lé làwọn ń sọ̀pọ́tì níta wọn radiyallahu anhu ala al-khusus ní àdáṣà lẹ́sà pé Ali nìkan náà ni àwa ń dá tẹ̀lé wa qalu bi imamatihi wa khilafatihi tọ́lọ́ wọn sọ jáde pé ìjẹ́ ìmáàmù tí Ali jẹ́ wa khilafatihi àti khilafa rẹ̀ kí Ali kó jẹ́ ìmáàmù kó jẹ́ khalifa nasan wọ́n ní nasu wà fún wa wasiyatan àṣọ́lẹ̀ wà fún látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam jaliyan wa imma tó nígbà míì anabi sọ̀rọ̀ yẹn hàn ìgbà míì anabi sallallahu alaihi wasallam kò sọ hàn amánásó wà fún wa i'taqadu anna al-imamata la takhruju min awladihi wọ́n ní àwọn ṣíyà àdíọ́ kan ti tàwọn tí wọ́n ní pé àwọn ládíọ́ kan pé in ti ń jẹ́ al-imama la takhruju kò gbọ́dọ̀ jáde kó nínú àwọn ọmọ ọmọ Ali alimami Shastani ó ní ẹni tẹ́ bá ti rí tó ṣe pé ti ń jẹ́ àkídà rẹ̀ nu tó pé bí pé ẹ̀hẹ́n kí ni wọ́n sọ nípa Ali tó ní á ah, Ali mi fẹ́ràn rẹ̀ yàtọ̀ radiyallahu anhu bákan náà èmi tó gbà pé òun ni imam tó ṣe pé ìmáàmù rẹ̀ yẹn ni pé àbí khilafa rẹ̀ kó jẹ́ khalifa ń bẹ nínú nasu al-Qur'an anabi sallallahu alaihi wasallam ti sọ jáde pé òun ni kó jẹ khalifa ẹntẹ bá ti gbọ́ tó sọ lu eléyìí kẹ mọ̀ pé ẹnìyẹn ṣíà ni. bákan náà nínú al-milal wan-nihal bákan náà wọ́n tún mú ọ̀rọ̀ ibn hazmi wá. ibn hazmi rahimahullah ó ní wa kullu man wafaqa ash ó ní àlàyé táwọn lè ṣe nípa ṣí à ń tà wọn gbogbo ẹni tó bá ti bá ṣí àdọ́gba tó kó ń gbà fi anna aliyan afdalun nas ba'da rasulullah sallallahu alaihi wasallam tó gbà pé ali òun lọ́lọ́lá jù lẹ́yìn gbogbo àtẹ́yìn ànábì sallallahu alaihi wasallam òun ló tún kàn wà haqqihim bil khilafa òun ló sì lẹ́tọ̀ọ́ láàrin gbogbo àwọn sàhábà lẹ́yìn annabi kọjọ khalifa wà waladihi min ba'dihi lẹ́yìn náà àwọn ọmọ alì radiyallahu anhu àwọn lọ́yẹ kí wọ́n tó jẹ́ khalifa lẹ́yìn alì wọ́n ní irú ẹ̀kẹ́ bá ti rí tó ń sọ rọrọ̀ báyẹn jáde lẹ́nu fàhúwá ṣe àyè wọ́n in àmọ́ ìgbà pọ́nù lọ́kàn lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ibi Abubakar ni lẹ́yìn ọkàn Umar lẹ́yìn ọkàn Usman falaysa shi'iyyan ẹni yẹn ṣe ṣíà ẹnitẹ́ bá ti rí tó yapa pé àìrí kọlọ́kàn lẹ́yìn anabi sallallahu alaihi wasallam ẹni yẹn ṣe ṣíà àmẹ́tí bá ń sọ pé áàlì ṣe jàǹbá ẹ nírí kí ọ̀rọ̀ khalifa àbí ìmáàmà kọ́ yọkú mẹ́ ọ̀rọ̀ pé khilafa àti ìmáàmà lẹ́yìn anabi sallallahu alaihi wasallam kò ní yọkú fẹ́ ẹ jẹ́ ká tún wo títí àwọn Ṣíà náà ntáwọn náà fi ṣàlàyé ara wọn pé àwa là ń jẹ́ báyìí àṣíà wọn pe àfa kan ní al-Mufid inú àwọn àfa wọn ni. Awa, wọ́n wá ṣe tíra kan ó pè tíra yẹn ní usul madhhabi shi'ati al-ithna ashariya ó ní ash-shi'atu yutlaqu ala atba'i amiri al-mu'minin ala sabili al-wala ó ní tí ń jẹ́ ṣíà òun lẹ́nu tó ṣe pé wọ́n ń tẹ̀lé Ali ala sabili al látàrí pé ẹni táwa fẹ́ràn ni ẹni táwa gbà láṣáájú ẹni tí a fẹ́ máa tẹ̀lé nìyí wal i'tiqad bi imamatihi tó sì gbà pé òun gẹ́gẹ́ ni imam ẹni kan tó sọ̀rọ̀ imam ayẹyẹ náà jáde yà yìí matbu'an lahum ghayra tabi'in li ahadin minhum ala wajhi al a lè nìkan lọ́la àwọn tẹ̀lé òsì tó ká wọn pẹ̀lú àwọn sọ̀hábà mi àti àwọn àwọn ọmọdé ọmọ rẹ̀ náà làwọn ń tẹ̀lé ń ta wọn bákan náà nínú àwọn afá wọn òun ti gbajúmọ̀ dáadáa ní àsìkò yìí orúkọ rẹ̀ ń jẹ́ Tìjáni As-Samawi Tìjáni As-Samawi Muhammad Tìjáni As-Samawi òun tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìdílé àwọn Tìjáníyà ló ti jáde ọwọ́ kò nínú Tìjáníyà ọlọ́lẹ́kọ́ sínú ṣíà so ó wá ń kọtíra summa ó ní thumma ihtadaitu thumma ihtadaitu àwọn afá súnà kan wá ṣe rọ́dù fún un summa sọ pé thumma dalalta pé ó sọnù tìjàníyà ni ó tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti rí stóòfù tó lọ lè bọ́ sínú <laughs> láti rí stóòfù lọ lè bọ́ òun ni pé ìgbà tó wá ń ṣàlàyé ṣíà nínú tíra rẹ̀ tíra rẹ̀ yẹn ó sọ ní aṣ-ṣīʿatu hum ahlu sunnah ó kọ tíra rẹ̀ nù aṣ-ṣīʿatu hum ahlu sunnah ó láwọn ṣíà gẹ̀gẹ̀ láàlù sunnah òun wá ń ṣàlàyé pé aṣíà ó ní hiya ta'ifatul islamiyya ọláwọn kan náà ni àwọn ìjọ kan láàrin islam kò yí sí ìjọ islam ìjọ kan láàrin àwọn mùsùlùmí aláti tùwálì tó ṣe pé wọ́n fẹ́ràn wọ̀tùkọ́lìdù al'aimat al'isna ashariya tí wọ́n tẹ̀lé àwọn imamu méjìlá kan min ahli baitil mustafa ní àwọn ará alẹ́ annabi aliyan wa banihi ali àti àwọn ọmọ rẹ̀ وترجع إليهم في كل مسألة فقهية gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀dọ̀ ọ̀nà máa ń ṣẹ́rí sí min al-ibadat ọ̀rọ̀ ìbádà ni wal mu'amalat àbọ̀rọ̀ mu'amala ni so mo fẹ́ kẹ́ ti tààrífù yìí dáadáa ipe gbogbo ẹni tí ó bá ti gbà pé Ali àti àwọn àrọ́mọ rẹ̀ dọ́mọ rẹ̀ méjìlá kan iná làwọn ń tẹ̀lé ń tà wọn nípa tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àkídà ni ìbádà ni mùámálà ni ẹni táwọn tẹ̀lé táwọn nù wala yufaddiluna ahadan alayhim àwọn òsì ní bẹ́ẹ̀nì kankan lọ́lá lérí àwọn ẹni yìí pé kò sẹ́ tó ìpínlẹ̀ yà nàbì kò sí ẹni tó tún tó àwọn méjèèjì láyé mọ́ òun tó ra yọ tiẹ̀ kalẹ̀ níta gbangba báyìí ní sẹ́pẹ́rẹ́ ni àmọ́ tó bá yá ẹ padà tó gbọ́dọ̀ pé kọ́dà àwọn tó tún ní áàlì yìí gan-an ó ju ànábì lọ gan bẹ́ẹ̀. náà àlàyé ti ń jẹ́ tàrífù ṣíà lọ́dọ̀ àwọn tí wọ́n kì í ṣe ṣíà àti àwọn tí wọ́n ń jẹ́ ṣíà òun ni a rí yìí ẹ̀rí pé ta bá wò ẹ̀rí pé ìsopọ̀ ń bẹ láàrin tààrífù méjèèjì wọn ó mì pé àwọn tí wọ́n ń ṣàlàyé wọn kí bẹ́ẹ̀ ṣe rí nì bọ́ ṣe rí náà nù kò yàtọ̀ sọ báwọn náà ṣe wọn iná ni àwọn èèyàn rí wọn sí òun pé àwọn tó ṣe pẹ́ pé áìlì òun náà ni ẹni tí àwọn ń tẹ̀lé nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ní tó bá ti wí àti gbogbo àwọn àrọmọdọ́mọ rẹ̀ ṣé ẹ rí tààrí tí mo ní ẹ̀kẹ́ dìmú ìdáadáa onípẹ́lẹ́ rí kíní mi ní nǹkan mi tẹ́sán pé àbúlẹ̀ ti rélé inú ẹ̀sìn náà wà sọ fún yín ni pé mọ́rún ẹlẹ́ẹ̀ka àrùn òun ló ní ká máa ṣe bẹ́ẹ̀ so ẹ rí pé irú ìṣesí yìí ṣe sí àwọn ṣe àwọn súfí náà ni súfí àwọn ṣéèkì wọn ní ìṣẹ́lẹ̀ ilé ní bóun ṣe ń ṣe sáwì tóun ni tí kàbá tó dé wọ́n tún ní ẹ̀fílẹ̀ iná ọ̀kùn ẹ̀túnfílẹ̀ iná ọ̀kùn tó wà mẹ́ni bàbá kíní àwọn náà fi kíní báyìí kùn bàbá kíní tó ní ká tó máa sí kíní báyìí kùn ṣé òun kíní kan tó ní ká máa fẹ́lẹ̀ yìí kùn bí ẹ̀sìn sí rí lọ́dọ̀ tí wọ́n nù kò sẹ́ni tọ́lọ́hún òfin àdánwò yìí kàn nínú gbogbo àwọn fẹ́ràk fẹ́ràk tó wà nínú àárín mùsùlùmí àfi ẹ̀rẹ̀ ahlùsùnnàtì as-salafiyya àwọn tó máa ń sàlàfíà nìkan ní ọlọ́run òfúrú àdáwò yẹn kàn náà ẹni pé bá ti ṣàlàyé ah ní kí ló burú bí kí wọn tẹ̀lé àálì sòun tó burú wà ń bẹ̀ ọ́ torí èèyàn padà rí gbogbo àwọn ààyè tó padà dálẹ̀ ọ̀dà yìí ká padà sí pé nash'atu tashayyu'i ìgbà wo gẹ́gẹ́ ní ṣí àbẹ̀rẹ̀ nínú Islam tó gbé kí ni ó yé wa ipe láyà Nabi sallallahu alaihi wasallam kò sí ti ń jẹ́ ṣíà kò sí ti ń jẹ́ ṣíà àmọ́ orí àwọn ṣíà orí wọn burú burú fún wọn débi pé wọ́n sì lọ ń sọ pé ṣíà ti wà kọ́dà kí annabi sallallahu alaihi wasallam kó tó dé ni wọ́n lè gbogbo annabi ọlọ́run kọ̀ọ̀kan tọ́lọ́run wáyé gbogbo wọn àwọn ni wọ́n gbà pé Ali òun lẹ́nu tó gbọdọ̀ jẹ́ al-imam pé imamatu Ali gbogbo wọn ni wọ́n gbà ń débẹ̀ táwọn ṣàlàyé pé kí ni tí ó dá ṣé àkàlẹ̀ pé báwo ni ṣé a ti bẹ̀rẹ̀ ṣé a ìgbà tí ó bẹ̀rẹ̀ ó ní í ṣe pẹ̀lú ìtàn ìtàn òun ni pé lẹ́yìn ìgbà tí Uthman radiyallahu anhu tí ó ṣàláìsí yìí tó rìnlẹ̀ jù ló ń sọ fún yín yìí torí ẹni padà gbọ́ àdíkẹ́ ọkànú tíra wọn níbẹ̀nu ẹlùmí tó sọ pé ṣé a kọ́dà síwájú kánàbí o tó di ànábì náà ni ó ti wà ní ṣé àti wà ńlẹ̀ ẹnu àwọn lápèjúwe tí àwọn kan bẹ tó pè ní usulu káfí usulu alkáfí ẹni tó ṣe ní jẹ́ Muhammad Yaqub al-Kulayni oríṣi àwọn hadithi irọ́ náà ló kó síbẹ̀ bákan lára àwọn àdánwò tí ṣíà ní òun náà ní pípa tẹ́ bá ń fa ọ̀rọ̀ tó bá yọ wà fún yín pé òun ò ní ìdí àdéhìsì tí yín àwọn náà ní tíra àdísì tí wọ́n bá kán bí a ṣe ní sọ̀hí Bukhari àwọn náà ní tiwọn wọ́n ní tíra tó wà nípò sọ̀hí Muslim wọ́n ní tíra tó wà nípò kútùbù sunan so tí wọ́n ní bá kán ti pé kọ́lá tí ìmọ̀ rẹ̀ lè wo ẹ̀yìn àwọn mọ́kítàbà tó jẹ́ mọ́kítàbà ẹlẹ́mìnísìn ẹ̀rí mọ́kítàbà ṣíà mọ́kítàbà ṣíà òun náà ń bẹ̀ so ní pé lára wọn alkùnléèmì òun ṣàlàyé pé ṣíà ó ti wà síwájú kí Ànábì sallallahu alaihi wasallam kó tó dé báwo ló ṣe wí ó ní ẹni ma min nabiyyin illa waqad urida alayhi al-iman bi wilayati Ali radiyallahu anhu nínú kùnléèmì sọ pé òun gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abil Hasan qala wọ́n ní wilayatu Ali maktubatun fi jami'i suhufil anbiya ó ní ìjẹ́ wàlíyì ìjẹ́ aláṣẹ ìjẹ́ ọ̀gá tí Ali ń jẹ́ ìbẹnu gbogbo tíra àwọn ànábì ọlọ́run lẹ́tí gbogbo àwọn ànábì ọlọ́run ní tíra àwọn àmẹ́ wà lẹ́yìn yẹ́bọ̀ ẹ̀sẹ̀ wọ́n rọ̀ sólẹ̀ ó lọ́lọ́run ò ní rán إلا بنبوة محمد صلى الله عليه وسلم وآله ووصية علي عليه السلام nítorọ̀ bá ti tí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ẹ yọrọ̀ ànẹ́bí bẹ́ẹ̀ bákan náà ẹ sì rí ọlọ́run ọ̀dà kọ Ali radiyallahu anhu síbẹ̀. so bákan náà tẹ́ bá wọ ọ̀rọ̀ yìí ẹ wà rí pé ó tako ntí Al-Qur'an ànẹ́bí wa fún wa. القرآن وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون nítorí wa bá wínú ó ní gbogbo àwọn ànábì ọlọ́run tó ti wá tí máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pé tá a máa ń sọ nínú tírà wọn tó papọ̀ òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba nìkan oṣù tó eléyìí olùtúwọ́lú wa tó sọ fún ìfọwọ́ ọ̀rọ̀ bàá ẹ̀dínlẹ̀ fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibu at-taghut àríbi nínú Qur'an ibi tọ́lọ̀ ti sọ pé a gbogbo àwọn òjíṣẹ́ tó wá wọn máa ń sọ nípa àyín gẹ́gẹ́ bí ṣe ń sọ ó túmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò rinlẹ̀ ni. tó bá kan náà àwọn míì ti sọ nínú tàn wọ́n ní ọ̀rọ̀ ṣíà wọ́n ní ọ̀dà àgbàtánàbí wà láyé gangan náà lè ṣíà ti bẹ̀rẹ̀ wọ́n lójú ayé ànábì lè ṣíà ti bẹ̀rẹ̀ tó tẹ́ bá bí pé kí ló dé wọ́n ní رني أخرج ابن عساكر عن جابر بن عبد الله قال قلنا عند النبي صلى الله عليه وسلم فأقبل علي عليه الصلاة والسلام فقال والذي نفس بيده إن هذا وشيعته هم الفائزون يوم القيامة سوان نجو كان النبي صلى الله عليه وسلم يقول جوكو علي وادي النبي وقبسي النبي واني شيري علي أتي وقوة وشيعة أو طبعا تلي أو نكالوجيري sọ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ sì ni ó takò alukur'an yẹn pé nǹkan sọ yẹn irọ́ ni tó takò alukur'an nítorí wọ́n bá wí pé innal ladhina amanu wa amilu salihat ulaika hum khairul bariya gbogbo ẹ̀ tó bá ti gba ọlọ́run gbọ́ ó ń ṣiṣẹ́ rẹ̀ lẹ́yìn náà in olùkọ́ bá sì tó sọ fún àdébísọ̀ allah sallam wọn tó wà lẹ́yìn yẹ tẹ́ rí ghayra al-islam dinan falan yuqbala minhu fa huwa fil akhirati minal khasirin àríbí tánàbí ti sọ̀rọ̀ yẹn pé ali oníkẹ́tẹ̀lé òun lẹ́fìlà ọ̀tà fo ntí anábì sallallahu alaihi wasallam wa. tó bákan náà lára ètò tó ń gbajúmọ̀ nípa ìgbà tí ṣe abẹ́rẹ̀ òun náà ni pé wọ́n ń pe ogun kan ní ma'arakatu sọ̀fìn ma'arakatu sọ̀fìn àwọn ọmọ ìpínlẹ̀ sọ̀fìn àwọn ìpínlẹ̀ sọ̀fìn nígbà yẹn òun ni lẹ́yìn ìgbà tí Osman radiyallahu anhu tí wọ́n pa Usmanu tó wá di pé Ali wọ́n wà lórí khalifa tí Muawiya radiyallahu anhu kóhun ní pé ẹ má tí ì jẹ́ kí a sọ̀rọ̀ khalifa Ali òun wò pẹ̀lú ijtihad tiẹ̀ tó ṣe pé lọ́dọ̀ àwọn afáàsùn náà òun náà ni wọ́n wà ní eré òdodo níbi ọ̀rọ̀ yẹn. Muawiya radiyallahu anhu òun náà wò pẹ̀lú ìṣtihádù tiẹ̀ ipe ẹjẹ́ ká wá àwọn tó pa Usman yìí náà torí pé tàbá dẹ́kun ká máa pa àwọn aṣáájú yìí pípa yìí yóò máa lọ bẹ́ẹ̀ ni so wọ́n sápadà di àgbọ̀rẹ̀niyé àgbọ̀rẹ̀niyé ìgbà tó wáyá wàhálà wa ṣẹlẹ̀ ó padà di pé ó di ogun ìgbà tó di ogun ni ìjà ń lọ láàrin àwọn mùsùlùmí méjì so ìgbà tó yá ni Muawiya ó nígbà tó wá rí i pé ọwọ́ àwọn èèyàn Ali ó ń to àwọn àwọn míì ní kí òkè ṣe báyẹn wípé Muawiya ọkàn rúra ni pé ah àwọn mùsùlùmí ni ẹ̀jẹ̀ wọn ń dalẹ̀ tó báyìí àti Ali náà rọ̀bí ọlọ́ọ̀ àìlùmọ́ wọ́n wá wò pé ah ẹ̀jẹ̀ ká dá ìjà yìí dúró ìgbà tí wọ́n mú báwọn làwọn ṣe dájà dúró abdullahi ayin amurukun ansi òun lọ́wọ́ na alkùrán sókè mushaf ìtumọ̀ rẹ̀ ní pé ìtẹ̀rá ẹ̀lẹ́ sọ́ọ̀lì wà fúnkìnà lè tèmà ipe ẹ̀kẹ́ ká fi kéne yìí ká fi dá ìjà dúró ká sì wá bí ẹ̀jẹ̀ òsìlẹ́mà dálẹ̀ bí a ṣe ń para wa yìí wọ́n ní fàkítàrà lè ha lè rí màkúlẹ̀ jẹ́ ìṣọ̀ àìlè rọ́bì ọlọ́ àìlè wọ́n ní àwọn tí wọ́n tẹ̀lé àwọn kan bá dúró pé ah, ẹjí ká dájà dúró bàtà wọn ní ẹjí ká dájà dúró àwọn kan ní ah, a ànígbà ike àmọ̀ ìjà lọ ni àwọn tó láwọn onígbà yẹn kíkẹtẹ bá ti ní ẹ̀dá ìjà dúró ajẹ́ pé àwọn ọ̀tẹ̀lé yín mọ́ àwọn ni khawarij wọn lò lè yà sí ọ̀tọ̀ ní tiwọn ثم ظهر مقابل الخوارج أتباع علي وأنصاره وهناك بدأت فكرة التشيع nígbàtí ó di pé àwọn kàwáríjì ya àwọn kan wá tó pé ah, àwọn wà lẹ́yìn wọ ààyè digbidigbi tó wọ́n ní ibi náà ní ìròrí ìsọfún ti alẹ́ làwọn ń ṣe ló ti bẹ̀rẹ̀ tó gbogbo ọ̀rọ̀ yìí èyí tó rìnlẹ̀ jù ń bẹ̀ òun náà ní ti a sọ pé àkọ́kọ́ ìgbà tí ìròrí àwọn ẹni tí a àwọn ẹni tí a ìgbà tó bẹ̀rẹ̀ náà nìyẹn ẹnìpé ní ayé àti Aisha ẹnu Muawiya radiyallahu anhu àti Ali radiyallahu anhu tọ́jọ́ ní ìfura ẹni lójú kí ló bá kọ́ bá forí kí àwọn méjèèjì. náà kí n tó kò níbi ọ̀rọ̀ yẹn tí ẹ bá ń pàdé àwọn ṣíà àwọn ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìtàn tí mẹ́nu gbà tí mẹ́nu léyìí ibẹ̀ làwọn máa ń kọ́wọ́ bọ̀ gan-an tí wọ́n kọ́wọ́ àwọn ẹ̀rọ oríṣiríṣi wọ́n ti pa kún so ibẹ̀ ni wọ́n sábà wà lọ lè rí wọ́n ní gbogbo gbà but àwọn afáàsùn náà tó wà aslam tó sì fi fún wa ní òun náà ni pé gbogbo tó ṣẹlẹ̀ yìí láàrin Ali àti Muawiya ká gbà pé àwọn méjèèjì ha ẹ̀rìyàn hakim làwọn méjèèjì ẹni pé mo ṣe ìdùn ni wọn àdìsá náà sì kílẹ̀ pé ìṣàṣìtàdà hakim wà sọ ọ̀gá fẹlẹ̀ ń àjùrán wà ìdá ìṣàṣìtàdà fà ákùtọ̀ fẹlẹ̀ ń àjùrán wàhid yẹni pé àwọn méjèèjì ẹni tó lọ́wọ́ sọ̀rẹ́ sọ̀rẹ́ wọn so ali òun ṣe gbìyànjú lọ́dọ̀ ara rẹ̀ so Muawiya òun náà ṣe gbìyànjú nítorí kálukú rí pé òdodo ni lọ́dọ̀ náà ni nkálukú mú lọ́wọ́ so yí wọn kàn wá ibi ààrẹ ibi tí lágbáyà ṣe ọ̀dá ẹni tí làkásí gbé ṣe ọ̀dá ọ̀rọ̀ tó ti kọjá tó ti kú tó ti hàn náà ni eléyìí so bákan náà tá a máa ń wo àwọn fẹ́ràkù ṣíà pípé àwọn ọ̀nà oríṣiríṣi wo ni àwọn ṣíà ni wọ́n pín sí ẹ̀yà wọn pọ̀ gan-an ẹ̀yà ṣíà wọ́n pọ̀ wọ́n pọ̀ gan-an so kódà wọ́n lé ní ọgọ́rùn-ún ní àwọn oríṣiríṣi ẹ̀yà yẹn àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú wọn ní dára sọ́tì apá ìlú rẹ̀ àwọn àkídà wọn náà ti kú àmọ́ èyí tó ṣẹ́kù tó ṣe pé òun gbẹ̀gbẹ̀ ní generate káàkiri àgbáyé lónìí òun náà ní ṣí àìtò ẹ̀lẹ́tìnà àṣẹríyà àwọn ṣíà tí wọ́n nígbàgbọ́ lórí àwọn ìmọ̀ méjèèjì láwọn ẹ̀rí pé tààríf tí mo ń ka látẹ̀kan náà tààríf nípa àwọn tí wọ́n nígbàgbọ́ nípa ìmọ̀ méjèèjìlá náà ni àwọn ni wọ́n ṣẹ́kù lónìí tó ní ẹni tó epo sì tó wá iye kìíní yẹn padà òun náà ni arákùnrin kan tó ń pè ní Khomeini muhammed abdullahi mẹsàkíkù òun lẹni tó epo tó yẹ ìròrí ní Iran ló tó fi fi fọ́n sí gbogbo àgbáyé tí wọ́n pọ̀ lóríṣiríṣi ẹnu ìṣàlàyé ń bẹ lára wọn tó ṣe pé wọ́n pe àwọn míì ní asàbẹ̀íyà asàbẹ̀íyà yẹn gangan àwọn ìpínlẹ̀ ṣíà ẹni tó dálẹ̀ òun náà ni abdullahi bin Saba al-yahudi yahudi ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá wọnú islam torí pé kí n tẹ́ bá padà ń wo àwọn ìròrí ìròrí àwọn ṣíà yìí yóò máa rí i pé ó ṣe dédé ìròrí àwọn yahudi yẹn òun ló kọ́ dálẹ̀ lórí inna aliyan wal ilah ó padà bá débi pé ali ngangan lọ́lọ́run ngangan ni ọlọ́run ní padà dé ibẹ̀ tó bákan náà ó tún bá débi pé ali kò kú nígbà tí Ali kú tán òun náà ló bá dé di pé Ali ó dájú Abubakar lọ ó dájú Umar lọ ó dájú Usman lọ òun ló dá kalẹ̀ gbogbo àwọn èrò rí yìí kódà nígbà tí Ali tó padà gbọ́ wípé àwọn kan wọ́n ń pè wọ́n lọ́wọ́ wọ́n ń pè wọ́n lọ́wọ́ àdísì ẹ̀ ń bẹnu sọ̀hìn muslim tó ṣe pé ali ọwọ́ nìkan kó wọn gbà tí wọ́n kó wọn ọwọ́ nìkan wọn da iná wọ́n ń dùn ó ń sun wọ́n níná ibẹ̀ ni Abdullahi ibn Abbas ṣàlàyé pé ah ọba sì wà máa fi ìyáná jẹ wọn irú ọba ló dáná òun náà lọ́dọ̀ tọkọ máa fi ìyá rẹ̀ jẹ èèyàn látara pé kí ni inú bí áìlì gan tòlẹ́ ó fi mọ̀ pé áìlì radiyallahu anhu kò rán wọn ní iṣẹ́ tí wọ́n ń jẹ́ yìí rárá ọ̀rọ̀ wọn níṣẹ́ tó gbogbo eléyìí ni ó fi mọ àwọn tí a ń pè ní ṣíà àmọ́ àwọn ṣíà ń yìí gbà kẹ́ sọ fún wọn pé Abdullahi ibn Sada òun ló dá àkídà òun ló dá ìròyìn wọn yìí kalẹ̀ òun fẹ́ gbà kódà ń bẹnu wọn mí tó tó ní Abdullahi ibn Sada rajulun wahmi ó ní imagination lásán ni kò sẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ ó ní kìí ṣe ọ́nà àwọn ọ̀rọ̀ ìdàndán ọ̀rọ̀ kan tí ò ní pé nìkan pàtó ní jẹ́ Abdullahi ibn Sada yìí ìran sì ni kàtí ń jẹ́ bẹ́ẹ̀ so bákan náà wọ́n pa àwọn kan ní هؤلاء الأصحاب المفضل الصيرافي وقد زاد على الشيعة بقولهم نسبة الأمير لله تعالى كنسبة المسيح ومنه ومثله كمثله so àwọn padà tó sọ pé al-Mufaddali àwọn tó fi nǹkan míì kún ti àwọn sàbàyí àwọn wọn ni àkèé ṣe kó jọlọ lásán kódà bí ọmọ náà tó tó jẹ́ sọ́lọ́run àbíkọ́ tó máa pè ní òun ni ẹ̀mí kejì bí ó sọ pé Eh, olórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí àwọn náà tó wá ní láhútì àti náṣútì àwọn náà wọ́n dá kalẹ̀ ẹni pé tẹ́bá lè wọ àkídà yìí ẹ padà rí pé nínú àkídà àwọn súfí òun náà ni so wà bí sáàbí im anna nubuwata wa risala la tanqati àwọn ilé náà gbà pé n ti ń jẹ́ nubuwa kò lè stop lórí Ànábì sallallahu alaihi wasallam yóò dérí àwọn ìmáàmù فباكنا نقع كان الكاملية أو كان من المغيرة أو كان من المنصورية أو كان من الغمامية التفويدية الخطابية المعمورية الغرابية وسأقول وبين لوريش لسي تبقى ويا lórí sọlẹ̀ kan wọ́n tó ọgọ́rùn-ún àmọ́ àwọn ìtàn aṣàríyà yìí àwọn náà ni wọ́n gbajúmọ̀ jù àwọn náà ni wọ́n sì ṣẹ́kù ní ìsìn tá a bá ń sọ pé ìtàn aṣàríyà wípé àwọn tí wọ́n nígbàgbọ́ lórí àwọn ìmọ̀ méjìlá kan لكن جاء فقال علي بن ابي طالب رضي الله عنه بقنا حسين بن علي طالب حسين بن علي بن ابي طالب بقنا الحسن بن علي بن ابي طالب بقنا علي بن حسين بن علي بقنا محمد بن علي بن حسين بقنا جعفر بن محمد بن علي بن حسن بن حسين فبقنا موسى بن جعفر بن محمد bákan náà aliyu bin musa bin jaafar ẹlẹ́kẹsàn muhammad bin aliyu bin musa ẹlẹ́kẹwàá aliyu bin muhammad bin aliyu ẹlẹ́kọ̀kọ̀lá alhassan bin aliyu ẹlẹ́kẹjìlá muhammad bin hassan bin aliyu wọn ń pè ní almahdi wọn ń wò tí wáyé nìsẹ̀yìn pípẹ́ àmọ́ ń bẹ níbi kan tó ń pè ní sẹ̀rẹ̀ndà ìpọ̀lọ̀ lè farapamọ́ síbẹ̀ tó bá wáyá ń padà bọ̀ wáyé ẹ̀mọ̀ bí àwọn tí àwọn ọ̀rọ̀ tí tó burú tí ò dá rárá wọ́n ní pé padà mọ̀ ẹ́ pé màá dí yẹn ni wọ́n ti bí i àdébùsọ̀ sọ́nà ní pé màá dí òun ò tí ì bí i àwọn náà ti bí i sòkúra sìrìndọ́ọ̀bù lọ́lọ́wà ní Iraq náà tọ̀ sábà wọn sọ báyìí wípé bí wọ́n ṣe lè lé ẹjẹ́ ká wò wọ́n káwá ní kí ni àwọn nǹkan tó ń jẹ́ ìyàtọ̀ tí àwọn ṣíà fi yàtọ̀ sí àwọn mùsùlùmí yòókù tí ẹ bá ń wo àkọ́kọ́ tí àwọn ṣe àfihàtọ̀ kódà níbi tí ń jẹ́ usulu dé ìpínlẹ̀ ẹ̀sìn yẹn ni pé qawaidul islam qawaidul islam ti wọn ó yàtọ̀ sí qawaidul islam ti ti mùsùlùmí tòtẹ́ bá ní qawaidul islam lọ ṣíà ètí ń jẹ́ qawaidul islam ti wọn ọ yàtọ̀ sí tiwa ẹ̀rí pé tẹ́bá ní ti àrísùn náà gbogbo nǹkan wáyé islam àdísì àmì Umar radiyallahu anhu tó ní buniya islam ala khamsi ẹni pé òpó islam orí nǹkan márùn náà ni lérí àkọ́kọ́ ni shahadati an la ilaha illallah wa anna muhammad rasulullah iqamu salah ita'i zakat sawm ramadan àti hajjul bayt márùn náà àmọ́ bàtà wọn ṣíyà táwọn ohun tí wọ́n wá ń bẹnu wọn tó ní mẹ́rin ni ń bẹnu wọn tó ní márùn ni tíra wọn kan bẹ tí wọ́n pè ní mímọ alimi islam wà ẹ̀ẹ́dẹ́ẹ̀dì nínú àwọn tíra tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àbọ̀rọ̀ ìbádà wọn ni bàtú wọn fẹ́ sọ nípa usulu dín lọ́dọ̀ àwọn ó ní àtàwọ̀hìd tàwọ̀hìd kúlẹ̀ iná àlàájìlù kọ̀wáìdù islam wọn ni bẹ́ẹ̀ kan náà al-imama imama tí mo sọ lẹ́ẹ̀kan yẹn so bákan náà al-ma'ad ọjọ́ gbìndé al-kiyama wọn ti ń jẹ́ islam ti ń jẹ́ usulu dín lọ́nà táwọn náà ẹnìkan ní ẹ fi kún ẹ fi an-nubuwa ẹ̀dì kọ̀ọ̀kọ́ jẹ́ márùn so ìyẹn ni pé nínú tíra tẹ̀lẹ̀kan tó ń pè ní eh, Muhammad al-Madfar ọkọ̀ tíra kan tó ń pè ní aqaid al-imamiyya sọ àkọ́yìnbó ìmàmíyà wọ́n ní márààrún wọn àtàwíd àlùbúwà àlìmáàmà àlàádìlú àlìmáàd ẹlẹ́kọ̀ọ́ ìbá bí wọ́n pín bu ní àsọ̀láàtù wà ìrun ìbúlówà zakat ìbúlówà hajj ìbúlówà sọ́wù ìbúlówà pẹ̀lú àwẹ̀ ìrun ìbúlówà so òun bẹ ó ní fòró ìdí nìyí fòró wọn yẹni fún òun sí nínú ìpìlẹ̀ ẹ̀sìn tó bá wá ń tò wọn fún wa ní fòrówù dín tó bá ń tò wọn fòrówù dín wọn tó wá tó ó ní asọ́láàt asọ́wù alhajj azakat tó bá kaná al'amur bil ma'ruf so alwala tó wọn wá ní dín jẹ́ dín lọ́dọ̀ tó wọn so léyìí ó takò lọ́nà nabi sallallahu alayhi wa sallam so léyìí lè fún ni pé àwọn táwọn pè ní ṣé ayé yìí wọn ò sí rárá pẹ̀lú àwọn mùsùlùmí níbi kankan bóyá ni pé ẹ̀sìn míì náà ni ẹ̀sìn ṣíà bákan náà àwọn ọ̀nà tí wọ́n tún fi yàtọ̀ sí àwọn mùsùlùmí wọn ni pé ṣíà kọ́dà níbi tàwíìdù rùbùbíyà tàwíìdù àrùbùbíyà kọ́dà tí ẹ bá fẹ́ wọnú Islam lọ́dọ̀ tí wọn ẹgbẹ́ tí wọ́n fẹ́ wọnú Islam lọ́dọ̀ àwọn mùsùlùmí wọn ni pé ashhadu an la ilaha إلا الله وأشهد أن محمدا رسول الله وطن أقول له أول شيء أقول لك أبو كريكا بي إيه ما هو الإسلام نور توا كي شين تياو من صن نني إندي ونو إسلام نور توا فهمي الدنيا والآخرة إن شاء الله قل أيضا يدخل الإسلام الحق لأول مرة فقل يا أخي الكريم على الله تعالى أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله آه. وأشهد أن أمير المؤمنين عليا وأشهد أن أمير المؤمنين عليا ولي الله ولي الله وأشهد أن فاطمة الزهراء وأشهد أن فاطمة الزهراء وأبناءها المعصومين وأبناءها المعصومين أشهد وعثمان وعثمان وعائشة وحفصة وعائشة وحفصة تمام ثم ṣẹgbọn wẹ̀yìn olùfẹgbọn ẹ ti dàgínní ìrònú rẹ ṣe kò nídìí ẹmọ ẹ kílẹ bẹ́ẹ̀ náà ó ń kílẹ náà ẹ tún play níbi wọn pè náà mo fẹ́ kẹ́ ó ní aṣáájú aláìyá àwọn ṣùgbọ́n náà lọ́la tẹ̀ kàn án. ó ní ashhadu an la ilaha illallah ó ní ashhadu anna muhammadar rasulullah tẹ̀lé tí ọjọ́ ìtí mùsùlùmí máa ń wí nù wọn á tún fi tiwọn kún ó ní wa ashhadu anna aliya amirul waliyullah ó ní wa ashhadu anna hafsa anna hababak gẹ́gẹ́ gómìnà yín. وأشهد أن أمير المؤمنين علي ولي الله ولي الله وأشهد أن فاطمة الزهراء وأشهد أن فاطمة الزهراء وأبناءها المعصومين وأبناءها المعصومين حجة الله كلهم أشهد أن أبا بكر وعمر أشهد أن أبا بكر وعمر وعثمان وعثمان وعائشة وحفصة وعائشة وحفصة سماع سماع اسلام جوائے شکوئے ولكن اور ابو بكر أتي عمر أتي حفصة أتي عثمان أتي عائشة fi náà wọ́n wà ní ọ̀nà ẹni tó bá nígbà fún báwọn olóòsè wọn lọ Islam lọ́dọ̀ tiwọn so bí yóò fi mọ̀ pé kò kí ń ṣe Islam ni wọ́n ń gbé bọ̀ wá kì í ṣe Islam fọ̀rọ̀ wọn burú kò sí ẹgbẹ́ tó rẹ̀ burú kiri rẹ̀ burú tó tó tiwọn ẹ̀dàpọ̀ Abubakar Siddiq Uthman so kí n ní àti eh, Umar kí wọ́n tó ní Hafsa ìyàwó ànábì ìbẹ̀ nínú náà tó bá náà Aisha ìyàwó ànábì àbíkó gbà fún bẹ́ẹ̀ nínú náà àwọn tó wọnú Islam lọ́dọ̀ tí wọn tó náà ni kí oníkálukú wa kí a fi ní ìtají nípa àwọn ẹni wọ̀nyí tó lórí bí ọmọ bọ́ ṣe rí gangan ó lẹ́nu mi ní sympathy pẹ̀lú wọn gbàtọ́ náà ń pa wọn ní Kaduna ní ha wọ́n ti wọ́n ń pa mùsùlùmí mùsùlùmí ta ni mùsùlùmí mùsùlùmí kọ́ làwọn eléyìí wọ̀ sòun ni pé ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam náà ni àwọn gbélé sàwọn ṣíà wọ́n yàtọ̀ sí gbogbo mùsùlùmí yòókù nípa tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ tawhid rububiyyah ibi ta ló ń ta ní ta ní iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe gan-an àwọn ṣíà láwọn ọ̀gá ipe àwọn ìmáàmù àwọn ni wọ́n ń ṣe nínú àkídà wọn inú tíra àwọn náà ń pè ní mir'atul anwar wọ́n ní pé Ali radiyallahu anhu wọ́n ló lọ sọ wọ́n parọ́ máa lè lè o page fifty nine wọ́n ní Ali ní ana rabbul ard ó lè mi ni mo ní ilẹ̀ allati tasqulu al-ardu bihi èmi ní jẹ́ kí ilẹ̀ kó máa farabalẹ̀ ẹni pé bílẹ̀ sí farabalẹ̀ o èmi ni mo pàṣẹ fún mi gẹ́gẹ́ ni mo ní mo ní mo farabalẹ̀ ẹ̀rí pé léyìí ọ̀tà kò ntí anábì sallallahu alaihi wasallam ọ̀tà kò ntí Al-Qur'ani mú wa ọ̀tà kò. gbàtú mo bá ń sọ nípa agbára ilẹ̀ àti ìdarí rẹ̀ olúwa ní inna Allaha yumsiku as-samawati wal-arda an tazula yíwá ní èmi ni mo mú sánmà tilẹ̀ lọ́wọ́ ní ìbí kó máa mì. àmọ́ àwọn ṣíyà ní Ali òun ni òun mú lọ́wọ́ tó láti mọ̀ pé ó yàtọ̀ sí alùsùn náà gan ó yàtọ̀ sí mùsùlùmí yòókù nípa tó ní oṣù pẹ̀lú tawhid rububiyya ẹ wo tawhid rububiyya náà sọ yìí kódà àwọn kèfèrí tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam àwọn Abu Lahab àwọn Abu Jahl Abu Talib gbogbo wọn kò sí tó wọn lójú nípa ọ̀rọ̀ tawhid rububiyya wala in sa'altahum man khalaqa as-samawati wal ard la yaqulunna Allah aw la yaqulunna khalaqahunna al-azizul hakim. sàmáwọn ṣíyà àwọn ní ali náà ní ọ̀dà tó bákan náà àwọn ṣé àtúgbà pé àtayé àti alkiyama àwọn ẹ̀lẹ́mọ̀mù ali olóní àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n náà gba àwọn yẹn wá nínú tí àwọn akọ́tà pé òṣòlù káfí mo ti sọ́lẹ̀ kan jù bẹ̀rẹ̀ mujallada lákọ̀ọ́kọ́ volume one page four hundred and one. so wọ́n ní abi abdullahi ní. أما علمت أنصمني أن الدنيا والآخرة يضوها حيث شاء ويدفعها إلى من يشاء ipe àti ayé àtọ̀run ibi tó bá wu àwọn ìmọ̀ràn àwọn ìwọ̀n máa ń gbé sí tó bá ṣe wọ́n náà ṣe lè ṣe yìí náà ọ̀tàkùn tí olùwọ̀n bá mú wá fún ànábì sallallahu alaihi wasallam Qur'an kódà ní sọ̀rọ̀ sọ́lọ́m ọlọ́run ọ̀sọ́ kí wọ́n ló ní ayé ló ní ọ̀run ọlọ́run òwúrẹ̀ fún ọlọ́run alam ta'lam anna Allaha lahu mulku samawati wal ard tó ní wọ́n bá wínú olúwa tó sọ́nà pé wọ́n lè lillahi mulku samawati wal ard tó bá kan náà ara àwọn tátó fi mọ̀ pípé àwọn iṣẹ́ ayé wọ́n yàtọ̀ sí àwọn mùsùlùmí yòókù nípa tó ní ṣe pẹ̀lú tawhid al-uluhiyya tawhid tí ẹmà kí tó kó mẹ́rùn kí tó mú bìkan wá ẹ̀yìn níbi pé ṣẹlẹ̀ tá bá ń sọ pé inna lillahi wa inna ilayhi raji'un tó mọ̀ pé àwọn ẹni yìí àwọn ṣíà yìí àwọn ìmáàmù wọ̀nyí wọ́n gbà pé ọlọ́wọ́n ọba ni wọ́n àwọn kékeré ọlọ́run ẹbí irú ẹ̀mẹ́ nínú àti sọ́kà àwọn Sufi náà tó ní àwọn ṣéwù yìí àá àwọn kútùbù àwọn kúsù àwọn gẹ́gẹ́ ní àwọn gẹ́gẹ́ ní darí ayé àwọn gẹ́gẹ́ ní wọ́n ní gbogbo tó máa fẹ́ ní ọmọ ṣẹlẹ̀ tó rú ẹ̀ ní so ìgbà tí ẹnìkan bẹ lára wọn ṣàlàyé pé ilé ìjọba pé so nípa kẹfìlẹ máa rí àìmọ fẹkẹ gbọ. فكما تقول إنا لله وإنا إليه راجعون بإمكانك أن تقول إنا للحسين وإنا إلى الحسين راجعون إنا لمحمد المصطفى وإنا لمحمد المصطفى راجعون إنا للزهراء وإننا إلى الزهراء لراجعون إننا للحسن وإنا للحسن راجعون إننا لحضرة المرتضى علي وإنا لحضرة المرتضى علي راجعون so tẹ́fì mọ̀ rí àkídà àwọn oṣù ní ti ń jẹ́ al-hulul àwọn gẹ́gẹ́ ni wọ́n dá kalẹ̀ ipe ọ̀kan náà ni gbogbo ẹ̀ ọlọ́run náà ni ọlọ́run ti sọ kalẹ̀ sára rẹ̀ àwọn gẹ́gẹ́ ni wọ́n dá kalẹ̀ náà ó ṣàlàyé pé àwọn ni wọ́n bí Súfí kalẹ̀ Súfí àwọn ọmọdọ́mọ ni tó náà ni gbogbo tó bá dé Súfí wọlé ní problem pẹ̀lú Súfí ìtàlẹ̀ jà sí ni pé á jẹ gàba àlejẹ gàba ìtàlẹ̀ padà jà sínú ìtàlẹ̀ ọ̀jẹ̀ gàba tàbí pé ọ̀rọ̀ àkídà kí agbára mú ìsìn tí ń jẹ́ báwọn tí wọ́n àkídà wọn ṣe à tó bákan náà tábà tó wọ́n tawhid al-uluhiyya ìgbé ìjọsìn fún yà ẹ fi kó tá à ń sọ yìí tí ẹ bá gbé sí tí ẹni tó kí ọlọ́run ẹ̀ àtọ́lọ́run sọ̀kalẹ̀ sí la òun náà lọ́lọ́ ọlọ́run òun náà wà wà wà wà wà wà tẹ̀tẹ̀ náà ni wọ́n ẹni tó ń pe ajá lọ́lọ́run tó fi ti ń pajá lọ́run pé wà mẹ́rin kálùbọ̀ wọ́n lẹ́kẹ̀ ń sí rò ilá ìlà òhùnà tó ní wọn nílá kan ní wọn lè àbí ẹnìkan jọ lọ́run ó ah bẹ́ẹ̀ ni tawhidul uluhiyya ká sin olúwọba nìkan ṣe wọn ìsìn olúwa ọba nìkan o àbí ká pe olúwa ọba nìkan ṣé àgbà pé olúwa ọba nìkan la lè pè kọ́dà àwọn gbà pé ẹbọ ibi tí wọn ti máa ń dẹlẹ́bọ òun ni kò ní ọgbà á lè ní ìmáàmù kò lọ gbà pé á lè ní ìmáàmù tó bá ń tú wà kọ́dà ó ṣe ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluka wa la takunanna minal khasirin tafsir wọn kan náà wọn tafsir qummi tafsir qulbi nínú júzù ẹlẹ́kejì bá ti ń ṣàlàyé ayà yìí قل لئن أمرت يا محمد بولاية أحد مع ولاية علي عليه السلام من بعدك ليحبطن عملك ó ní ìtumọ̀ tọ́lọ̀ mú ní kí wà nábì tó bẹ́ lọlẹ̀ fi ẹlòmí pẹ̀lú àlè ọ̀ṣẹ́bọ́nù o ó ní ìtumọ̀ tí ń jẹ́ ẹbọnù so bákan náà wọ́n tún ní gbogbo ànábì ọlọ́wọ́n ọba ní máa ń bẹ nínú tíra wọn pé kán gbà pé Ali yìí òun lẹni tí ìyẹn gbọdọ̀ gbà fún tẹ́ bá sì gbà fún Ali ìyẹn ń ṣọpọ̀ pẹ̀lú ọlọ́run ni tó bá kan nínú àdìsọ́kàn àwọn ṣíà nípa tó ní ń ṣe pẹ̀lú ìsìn ọlọ́run ọba nìkan oṣù tíra àwọn kẹmẹ tó ń pè ní bihabul anwar tíra àwọn tí n bá ń ka tíra àwọn ṣíà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá wá ń rí tí wọ́n bá ní ẹ̀yìn júzù ẹ̀yìn arba wa ti sẹ̀rún ẹ̀pẹ̀ ah jùsù 94 wọ́n pẹ̀ ah àmọ́sí mistake ni bóyá 9 náà fẹ́ kọ àbí 4 náà wá jà pọ̀ mọ́ra wọn ìgbà tí mo dé Sudan tí wọ́n lè fi sí ti mọ́tàbà wọn mo rí pé tíra yẹn àti nǹkan 130 ni 130 follows náà ni so kí náà sì kọ síbẹ̀ gbogbo dédé tán kọ síbẹ̀ náà ni o dédé dédé tán kọ síbẹ̀ ni ó ń sọ ọjọ́ kan ó ní ẹ̀nẹ̀ ara àwọn inú tíra bẹ̀ hẹ́rù lànà juz'u 27 page 172 ó ní al-majlisi náà máa ń pè àfa àwọn yẹn al-majlisi ó ní anna rasulullah sallallahu alaihi wasallam qala ó ń parọ́ bá nàbí ó lànà ní law ja'a ahadukum yawm al-qiyamati tẹ́lẹ̀ kọ̀ọ̀kan yín bá wájọ́ ń gbé al-qiyamah bí àmàlì sàbò ìnà nàbí yẹn tó kó iṣẹ́ àádọ́rin àwọn ànábì ọlọ́run lọ́wọ́ tó pé iṣẹ́ wọn ló gbé níwájú ọlọ́run ma qabbala Allahu dhalika minhu hatta yalqahu bi wilayati wa wilayati ahli bayti àfi kó gba wìláyà àlé kó gbà wọlé tó bá ti gbà pé àlé ni ẹni tó kàn lẹ́yìn ànábì ò ní rí ọlọ́run nígbà ogun sí ọ̀hún lọ́wọ́ yàn so ó mì pé ìtàn tó ìtàn tó wìláyà sí bí ipò pé yàn ṣe bọ níwájú ọlọ́run so bákan náà ẹ tún wọn bá ṣe máa ń ṣe àwọn ìbáàdà wọn kódà gbogbo aburú tí wọn bá ṣe dára sàdáadáa nípa ṣíà yóò rí pé gbogbo èmi làwọn náà ń kà lé táwọn èèyàn máa ń ṣe pípẹ́ ẹ̀rọ lè ju sómi ẹ̀rọ ju sódò ẹ̀rọ lè mọ́lẹ̀ ẹsẹ̀ kìíní kan wà láyé àwọn ni wọ́n dalẹ̀ ṣé àná dalẹ̀ inú tíra àwọn yẹn náà bìí lànà wà volume ninety four page thirty three ó ní ẹni máa ń pe àwọn àyímọ̀ àwọn yìí àwọn méjèèjì láti mọ kálẹ̀ kan ẹ lè pè wọ́n tẹ́ bá ń pè wọ́n kó sin kankan ó ní tẹ́ bá sì fẹ́ kán ṣe fún yín wọ́n bá yẹn ṣe é ó ní wọ́n tí ọba fẹ́ pè wọ́n kò lè sọ báyìí pé ya arkanul bilad ẹni káwọn àyè mọ̀ wọn nù ẹ̀yìn gangan ní orígun ayé sẹ̀kọ́ àwọn súnfí náà náà gbà pé ya nukara ya budala ya akitọ́bù ya awutadu so arkanul bilad ẹ̀yìn ni wakudotul ahkam ẹ̀yìn lè máa ń dájọ́ wa abwabul iman ẹ̀yìn gangan lè kún gbàgbọ́ mana ihul atọ ẹ̀yìn lè máa ń tayàn lọ́rẹ́ bíkùn ìfáàwòrú mahtuman ẹ̀yìn ni tó ti pé dandan ni kíyàn gbà yín wọlé fama shay'un minhu illa wa antum lahu sabab kò sí tó lè ṣe láyé ẹ̀yìn gẹ́gẹ́ ní sábàbí nǹkan inú fi ṣe wà ilayhi sabilu fala najatu àwọn tí wọ́n jẹ́ àwọn ìmọ̀ wọn náà bákan náà àwọn alẹ́ tó bá tó wọ̀ wọ́n tó ní kíní kan táwọn máa ń kọ wọ́n tó bá ní bùkátà àbò fẹ́ ṣe nǹkan kan ìlú kankan ń bọ̀ sáti kọ àwọn kíní ìsinú pépà kọ wá lóde jù sínú omi àbí só kọ́ sí afẹ́fẹ́ so àwọn ìmáàmù wọn wà wọn wà bọ bí a bùkátà rẹ ti ń bẹ nínú nínú tó kọ wọn. wọ́n ní kámẹ́tẹ́lì onítọ́ bá ti wọ́n ń tọ́kọ ní kúni kàtàkùn ilé ìkàyà mọ̀ọ́láyà salawatullahi ó ní ìwọ tí mo gbà tí mo fẹ́ràn rẹ yẹn nípa àwọn ìmáàmù àwọn òun ó ní mò ń kọ lẹ́tà yìí sí ọ ìkẹ́ ọlọ́run kọ́ máa bá ọ mùsùlùmí ìsàlù mò ń wá ọ̀là lọ́dọ̀ rẹ mò ń wá kó gbà mí fa agísíníyà mọ̀láyà sàlàwátúláyà aláìk ẹ̀ńdàlá gbàtínú mi bàjẹ́ wọ́n tún ní asàlámù aláìkà yá ìmáàmù mùsùlùmí ó ní alì náà sálámù sí wọn والمؤمنين السلام عليك وارث العلم النبيين السلام عليك اسمة الذين اسمة الدين السلام عليك يا مذل الكافرين السلام عليك يا معيز المؤمنين والمستضعفين وأن يا مولاي حاجتي كذا وكذا تبا سبوكينو تاwọn wa ni ìwọ lágbájá ìwọ ọ̀gá mi tí wọ́n fẹ́ràn tí mo ní ìdìrí kọkànkọ́ sí kọ wa lọ sókọ́ àbí kó jù sínú odò kó gbódò lọ ìmọ̀ọ́mọ̀ yọ̀lọ̀lẹ́bọ̀ bí i kìnìún so kẹfìlẹ̀ mọ́ ṣe máa ń pè àwọn aṣíwájú wọn so òun ni pé ẹ̀tún gbọ́ eléyìí náà àwọn ti Nàìjíríà nù àwọn ti sẹ́kìsẹ̀kì tí wọ́n tí wọ́n tán pa wọ́n jù níyàn ẹ̀mọ́ gbọ́ wọn. Thank you. sí ẹ̀wí láìlá ìlàláwò yáò sí ni yáò sí àwọn táwùsá nù so bó ṣe rínú báwọn ṣe máa ń pe àwọn tó bá jẹ́ ìmáàmù wọn nù àwọn tó ń gbà fún wọn pé àwọn ìmáàmù ẹni pé kó yàtọ̀ sáwọn súfí náà ni yá jì láni yá jì láni ayámúdá já yá ni yá sí báwọn náà ṣe máa ń ṣe ẹ̀dá kò sí ohun súfí lónìí tapà àwọn eléyìí ohun súfí olótó bẹ̀ tìjà níyàwó olótó bẹ̀ kàdúrà olótó bẹ̀ kò sí àbẹ́ tó bá jẹ́ sàlàfíà nìkan ló lè takò wọn kọ́dà ẹlẹ́gbẹ́ ò kápá wọn ẹlẹ́gbẹ́ kò tó bẹ́ẹ̀ tó lẹ́lẹ́gbẹ́ ọ̀fà tẹ̀sùbá àwọn náà ń fa tẹ̀sùbá wọn ni àjọra wa yàn yìí ẹlẹ́gbẹ́ ọ̀sánánkàlí àwọn náà sánánkàlí sórí pa àjọra wa sọ òun ni pé gbúrú àwọn kan wọ̀nyí láti fi mọ àkíkọ̀ àwọn ṣé àyè àwọn ṣé àyè wọn yàtọ̀ sí àlùsùnà nípa pé tẹ́wá tó wo ipò tí wọ́n to àwọn sọ̀hábà lẹ́bí sallallahu alaihi wasallam sí okun tíra wọn sẹ́ńkún mo ti mú kàwọn ẹ̀kan tí wọ́n ti ń ṣépè lé ẹgbẹ́ wọn ọkọ̀ gbà pé Abubakar àti Umar àti Usman náà wà nínú náà inú tíra wọn náà tún nìyí difa ani sunnati muhammadiyya ẹwọ kọtọ dáadáa sọ tíra difa un ani sunnati muhammadiyya ẹn tó ṣe ni muhammad bin ali alhashim ìgbà tí wọ́n sọ̀rọ̀ nínú mufaddima nù ó ní wà láàánú tó lọ ìwà bàdọ̀ bí i alẹ́lẹ́rí báyìí onílànà ọlọ́run kọ́ máa bá àti bínú ọlọ́run àti ìyá ọlọ́run kọ́ máa bẹ fún gbogbo àwọn tí wọ́n fi Al-Qur'an lẹ́yìn ànábì wà má ṣàkó sunnata wọ́n pa súnà ànábì rẹ̀ wà tó yà wọlé ìtọ̀rọ̀ tán rárá lé ànábì lára wọ́n ní waqad sadaqa Allahu al-'aliyyul 'azim wọ́n ní olúwa bá ti sọ ọ̀rọ̀ ọlọ́run ti jòdù lára wọn kama akhbara al-Qur'an sọ bẹ́ẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sọ̀hábà nẹ́bí ni wọ́n pẹ́yìn dà ní wọ́n ṣe islam lẹ́yìn bàtà nẹ́bí ikú tán ìkìyà àti àbíbákiri wà Umar ọlẹ́ tó líìdì wọn nínú ní àbúbákiri àti Umar ẹ̀wọ̀ page twelve mọ̀ nǹkan láti page eleven nínú tíra wọn yìí tíra wọn náà so òun ni pé lèyìn ó fi ma ní ti ń jẹ́ ìpìlẹ̀ àkídà àwọn ẹni wọ̀nyí ẹlòmíràn kan dúró kan wọn wò pẹ̀lú ọmọ ọmọ rẹ̀ ní òkè ah, ah, uh, we have to to to major, to to to two major Muslim in all the world, Shiite and uh, Ahlul Sunnah and Sunni and Shiite. So ọ̀rọ̀ gbá tó burú ni. Lẹ́yìn tẹ́bá tó wọ́n rí gbogbo àwọn tó máa ń jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ yìí, ìṣepọ̀ wọn. Torí pé kí ni gbogbo ẹlẹ́gbẹ́ yóò kórìíra Saudi. Wọ́n máa ń kórìíra Saudi ni. Tẹ́bá ń bí wọ́n kébùlẹ̀ fẹ́ràn Iran. Pàtàkì jùlọ àwọn tó bá láwọn tiẹ̀ ń ṣe haraki, àwọn ní movement àwọn movement wọ́n bẹ̀rẹ̀ lọ́rin bẹ́ẹ̀ náà tó pé wọ́n mọ̀ sọ pé ìlú tí ń ba ẹ̀sìn jẹ́ ó ní Saudi ni ìlú tí ń tó ẹ̀sìn ṣe ó ní eh, Iran ni sọjá kan gbòòrò eléyìí sínú ni wọ́n fi ń tó ẹ̀sìn ṣe bákan náà nínú àwọn ọ̀nà tí àwọn ṣíà wọ́n tún fi yàtọ̀ sí àwọn mùsùlùmí yòókù nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbáyà gbogbo nǹkan ní ṣíà fi yàtọ̀ sí mùsùlùmí kọ́dà tó fi bẹ̀rẹ̀ níbi àlùwàlá àlùwàlá àwọn bá ṣe ń ṣe ó yàtọ̀ sí tiwa ìgbà tó bá dé tó bá ti fọ ojú kò sí pé wọ́n àwọn fọ ojú dé gbogbo párí kẹyìn àyẹ̀ ẹnu wájú báyìí lásán náà ní tiwọn tó bá fẹ́ pa orí wọn tá bá ti tán bá tán bá fẹ́ sin iṣẹ́ wọn ò ní sàn án wọn ò ní ṣàn wọn kàn fọwọ́ nínú olókè báyìí bí ẹ pé ẹ̀wọ̀n sọ́ọ̀sì wọn kàn fọwọ́ nínú olókè báyìí kọ́lẹ̀ lómi ẹ̀lẹ́ rí ọkọ̀ mú ẹsẹ̀ táyé bá ti gbà wọn dáadáa yóò kó fi ẹsẹ̀ ọ̀tún yóò fi nu ẹsẹ̀ òsì rẹ̀ báyìí yóò sì wá fọwọ́ pa yóò tó fọwọ́ nu ẹsẹ̀ kejì yóò fi ẹsẹ̀ òsì yóò fi nu ẹ̀yìn ẹsẹ̀ rẹ̀ ọ̀tún wọ́n á fọwọ́ pa so wọ́n á lọ àwọn ọ̀rẹ́ kírun wọ́n ṣàlùwàlá tí wọ́n tán nù so lẹ́yìn náà lára tó tún fi yàtọ̀ òní pé tó bá fẹ́ wọ ìrun ìrun pípé wọn gédégédé náà ló yàtọ̀ sí ti alìsúnà ọ̀jàmọ́ à ìrun pípé wọn sòkòjọ́ wọn máa lọ nígbà tó pílé ìrun pípé wọn náà wọ́n ní allahu akbar allahu akbar ashadu an la ilaha illallah ashadu anna muhammadan rasulullah ashadu anna aliya waliyullah حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على خير العمل حي على خير الأمل الله أكبر الله لا إله إلا الله نقول ديوانه bẹ́ẹ̀ni ìkọ́nà wa náà ìbéèrè táwọn ọmọ ń dúró ní pé ṣé ànábì ló kọ yín báyìí síjọ́ tánábì ọkọ yín ní kọ́ọ́mọ̀ lànàbì ní tẹ́ bá ti ń dákọ̀ mi ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadar rasulullah tó náà tó fi kó pé wà ashhadu anna aliya waliyullah sóun náà ló wí bẹ́ẹ̀ so ìṣirò ní pé wọ́n ní ànábì wí bẹ́ẹ̀ lóòótọ́ wípé àmọ́ ìmáàmù ẹlẹ́ẹ̀kẹrin àwọn oníkàwọn máa fi kùn ó sì bẹ̀sìn náà so bẹ́ẹ̀ náà ni ẹsẹ̀ rí Sufi gbogbo ohun tí bá ń jẹ́ bídà kò ní ní wọn lára láti sọ pé ẹ pátì tí wọ́n mọ̀ bí náà ni pé kò sí kankan kí wọ́n kírun kankan sí ẹ̀kọ́ ọ̀nà tán kẹ́wọ́n ni wàá dáwó láṣẹrí kàlà àwọn tẹ́bá ní kọ̀ dáwó ni kò sí kankan sí kankan bí wàá dáwó láṣẹrí kàlà àwọn bẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nú ẹ̀sìn kálẹ̀ mọ́ báwọn náà kò sí kankan so bídíò ní ní wọn la so ara ń tán tó fi jọ wọn náà ní eléyìí so bákan náà tábà tó ń wo àwọn ọ̀nà tí ṣíà tí wọ́n tó fi yàtọ̀ sí gbogbo mùsùlùmí yòókù àbí kí n sọ pé sí àwọn alùsùnà òun náà ní pé níbi ìrún wọn tó bá bẹ̀rẹ̀ ìrún tí wọ́n gbèrò ṣàlàyé nìkan àzámi wọn ọ̀jọ́ra wọn so bákan náà wájibu sísàdìdì ọgbọ́dọ̀ dáwọ́lé lọ́dọ̀ tí wọ́n dáadáa ni tó o bẹ́ẹ̀ lè káwọ́ mẹ́yà òun ní nínú na lè nàwákìlù sọ̀dá àti lọ́rọ̀ tí wọn. ìwọ tó bí lè ka ọwọ́ mẹ́yà tó wọn nígbà lẹ́yìn náà ṣí àwọn èsì kí a sáwọn tàràwé ní rọ̀mdọ́n wọn ní kí wọn ní ọ̀rẹ́mọ̀ lọ dálẹ̀ wọn ní kí wọn ní ọ̀rẹ́mọ̀ lọ dálẹ̀ pa àwọn àwọn ní kí ń tà wọn. tó tí wọn ọ̀gbọ̀dọ̀ káwọ́ mẹ́yà náà ni eh, kí wọn máa káwọ́ kírun eh, eléyìí ara àwọn ìlànà àwọn ṣíà ni tó bá kan àwọn ṣíà tó bá fẹ́ forí kanlẹ̀ òun ní forí kanlẹ̀ lé ibi tó bá ti jẹ́ kí bóyá cement wọ́n ní dandan ni kéèyàn forí kan ilẹ̀ ńlẹ̀ gangan tó jẹ́ yípẹ̀ ọ̀dà irú bí tàbí wá ní ìpẹ̀ nǹkan tó bá fẹ́ kí òun wọ́n ní bóyá kan wá kíní white bóyá <clears throat> paper white àbí handkerchief white tó tó bá tó wá rí wọ́n nìkan ẹ̀mọ̀ ni wọ́n mọ̀ forí kan tó bá ń pààrọ̀ yóò kíyè sáwọn wọ́n àmọ́ forí kan wọ́n kó so àtàpàpọ̀ wọn kọ̀ báyìí orí àtàpàpọ̀ yóò máa forí kan so wọ́n dáwọn lè forí kan lẹ́lẹ̀ sẹ́lámù nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam sáà nẹ́bí ò forí kiri ni tí bá ti sìn bẹ̀ padà bí forí kiri ẹni wà ní ọ̀rọ̀ yìí sítorí ni eré ẹni ó ní nǹkan tó àwọn ayé àwọn ìjáde láti inú yẹ̀pẹ̀ ibi mẹ̀níyì ọ̀lọ́kọ̀lọ́kọ̀lọ́kọ̀lọ́ lè sáà mímẹ́ in mímẹ́ ní yóò ná ibi yẹ̀pẹ̀ làwọn ayé mẹ̀níyì làwọn ayé sì yẹ̀pẹ̀ tó ní pé gbogbo tó sàn ṣe ni pé n tí àwọn mùsùlùmí yòókù bá ń ṣe táàlù súnà bá ń ṣe ìdàkejì rẹ̀ tàṣáwùdù wọn wọ́n tó sọ pé aṣáàdù anna ìlàlá wa aṣáàdù anna aliyya waliyullah wa aṣáàdù anna aliyya amiral mu'minin waliyullah ó tún wí sí lẹ́yìn pàtàkì ṣáádà tán gbogbo ṣáádà wọn tó bá ti ṣe wọ́n fi ti àìlè kan tó léyìí ó takò ìlànà nábì sallallahu alayhi wa sallam tó bá kan náà tí wọ́n tó lè wo salatul jumu'ah ṣí àwọn kékeré jumu'ah wọn ò gbá pé jùmọ̀ bẹ́ẹ̀ kọ́dà tí láwọn kan bẹ sọ̀látùl jumu'ah náà ní bẹnu mọ́tò mi ẹni tó ṣe wá ń sọ pé nínú àwọn injazat al-zafira allati allati ja'a bihi eh, sahibu thawra al-islamiyya lẹ́nu tí ó ní al-Khumaini i'adatuhu ó nínú àwọn àṣeyọrí láńlá tí kí ṣe Khomeini tí fóun lọ revolution kalẹ̀ revolution Islam kìí ṣe revolution Islam revolution Shia ó nínú àṣeyọrí tó ṣe òun náà ni pé ó dá jimá padà wá bí káwọn ọmọ lọ́lẹ́ kí jimá ṣe jimá wọn dẹ̀ ní kìí ṣe ó mi pé àwọn èyí kì í àmọ́ àwọn olóníkan máa kì í torí pé ìsọlẹ́nu ọkùnrin àti olótẹ́ ìkí jimá ṣe báyà Kùránì ló ní ìlànà orí àlẹ́ sọ̀lá àti bí yọ́mọ ìjọmọ́ fasa'u ila dhikrillah kí wá sí lọ́dọ̀ wọn lẹ́yìn tó máa lè wọ́n tún lọ lè dá ìrun padà láyé ilé àtúbà délé wọ́n dá ilé àyè padà wọ́n kàn kí i pé bàtà àwọn èèyàn ń sọ àwọn lẹ́nu pé àwọn ò kí ìrun jùmọ̀ so òun náà ni pé ara tí wọ́n fi yàtọ̀ sí alùsùnà ní eléyìí tó bá kan náà nínú tó fi yàtọ̀ sí alùsùnà nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú muamala ẹni pé ọ̀rọ̀ nìka àwọn gbàgbé tó bá fẹ́ fẹ́ ìyàwó lè sìn ìyẹn lè ṣe nìka tó ń pè nìka olùmọ́tò àá àwọn náà dalẹ̀ yóò lọ lé bá obìnrin yóò sọ fún pé ń fi olóṣù kan ẹ̀dàkùn náà ni wàlá yóò bá ń sẹ́wà tó rí obìnrin pé ní ẹni tó yẹ kó kó lu àwọn ẹni yìí jù láyé àwọn obìnrin ni wọ́n sọ obìnrin ni bí aṣẹ́wó pé yóò fẹ́ láàrin oṣù kan yóò sì ní kí ni wá ti ó ti ti laps ẹni pé mo ti àwà so àbàtọ́ ìjẹun tó wọ́n mọ̀ mí ti tó rí mìíràn sọ̀rọ̀ eléyìí abúlá ni tẹ́ bá ń sọ fún wọn wọ́n wọn lọ lè mú àwọn àdàmàdì àyà Qur'an wọ́n lọ lè mú wá wọ́n lè ní pé wà mùsùlùmí mi ni hun wà mùsùlùmí bí mi ni hun na fàtó hun na ojú rọ̀ hun na ó ní ìtumọ̀ rẹ̀ nu wà mùsùlùmí bí wọ́n lè tẹ́ bá ṣe mú tí a pẹ̀lú rẹ̀ nínú àwọn obìnrin mi ni hun na nínú àwọn obìnrin fàtó hun na ojú rọ̀ hun na fún wọn ní owó ọ̀yà wọn so bẹ́ẹ̀ sì ni tó ló bá ń sọ bí ni pé obìnrin tí yẹn bá fẹ́ obìnrin tí ẹ bá fẹ́ náà ní kéyìn ò fún lẹ́yìn náà tó wá máa ní anabi sallallahu alaihi wasallam wọ́n ní òun gan ó sọ fún wa pé wọ́n ní anabi ní káwọn mọ̀sí mọ́tí àmọ́ wọ́n lò ó lọ nífà ìrẹ̀wò lọ parẹ́ tí wọ́n máa lè mú àwọn hadith kan wá nù sahih muslim so torí gbogbo orú àwọn nǹkan yẹn lọ́yẹ káwà gẹ̀gẹ̀ ká mà torí yóò tí ẹ bá pàdé wọn so wọ́n ní anabi sallallahu alaihi wasallam ní káwọn máa ṣe àmọ́ Umar radiyallahu anhu òun ni ó parẹ́ ṣùgbẹ́sì ni ntí ní káwọn mú tí àwọn ń ṣàlàyé òun náà ni kìí ṣe ní káwọn mú tà náà làdẹ́bí ní kan máa ṣe bóyá ni pé mútà hajj ẹni pé hajj tàmátọ́ọ̀ náà làwọn ayé gbogbo àwọn ẹ̀rí tó bá wá fún tàmátọ́ọ̀ fún àyè sí mútà ṣùgbọ́n eléyìí ara tí ó yẹ kí á mọ̀ lára láti láti mọ̀kọ́ fi yàtọ̀ sí alùsùnà wal-jamaa tó bá kan ṣe rí ọ̀rọ̀ ṣe à wallahi kìsìn tí yàn lè discourse kan lè kan náà kìsìn tí yàn lè yọkàn rà máa ń mú tètè tètè díẹ̀ tó náà ni tó bí àwọn ṣe àkọ́ṣe wọn yẹn wọ́n ní ìgbàgbọ́ dandan ìpè lẹ́yìn anabi sallallahu alaihi wasallam àìlọ́kàn tẹ́ ẹ bá sì pàdé wọn tí wọ́n tẹnu wọn náà nù ó ní wọ́n sáàbù sí ni ìpè Abubakar sáàbù sí Umar wọn sàbòsí Uthman wọn sàbòsí fún Ali ni so táwọn afásúnà wọn bí wọn ipe àbòsí tí wọ́n ṣe fún un ṣébí nínú ròyìn Ali òun náà ni pé akin èèyàn ni nígbà yìí sì ni pé al-imama ipe orígun kan nínú orígun ẹ̀sìn lọ́dọ̀ yín ó mi pé Ali náà sì mọ̀ sí bẹ́ẹ̀ pé orígun kan ni al-imama ní ọ̀dọ̀ yín wọ́n ní bẹ́ẹ̀ ni kí ló wá dé tí Ali wá ń wò tí wọ́n fi ń gba orígun odidi orígun ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ àwọn bá kiri gbà lọ́wọ́ rẹ̀ umaru gbà lọ́wọ́ rẹ̀ osmanu gbà àwọn bá kiri ṣé àwa ní ẹ̀rú ń bá lè ní àbójọ tó pé tó jẹ́ orígun ẹ̀sìn rẹ̀ wọ́n mọ̀ wá gbà lọ́wọ́ rẹ̀ yóò sì mọ̀ wò wọ́n eléyìí ó túmọ̀ sí pé irọ́ pa ṣùgbọ́n kan ẹ mọ̀ sọ pé ali àti Abubakar àti Usman àti ali àti Umar ẹni ọ̀tá ni wọ́n wọ́n sì máa ṣépè lé wọn mọ̀ lánàá wọn tẹ́bá olè kàtàrí ìkẹ́ Abubakar ẹ̀yàn àìlè rọ̀dí ọlọ́ àìlèwò ẹ wà rí i pé nínú ọmọ tó bí Abubakar bẹ́ẹ̀ tó sọ ọ sọ Abubakar ló kọ rẹ̀ ó tún sọ ọmọ rẹ̀ ní Umar ó sọ ọmọ rẹ̀ ní Uthman so bákan náà àìlè rọ̀dí fi ọmọ rẹ̀ fún Umar rọ̀dí ọlọ́ àìlèwò níjọ́ tí wọ́n fẹ́ nìkan ẹni wá ló fẹ́ wọn kò fún aliwa ni àti ọba fi ọ̀rẹ́ mi gan ní òun kò sóhun kan ọ̀yà gbà so ó túmọ̀ sí pé n tí kò ṣẹlẹ̀ láàrin wọn náà ni ẹ̀yin ń dálẹ̀ tó bá kan nínú àpéjà àwọn iṣẹ́ à òní kí wọ́n gbà pé àwọn ìmọ̀mọ́ àwọn yìí àwọn tó ṣe pé wọn ò lè fún ẹni màásùmùn màásùmùn ipe ẹni tí kò lè ṣe ọlọ́run ọba rárá ni wọ́n pé wọn ò lè ṣe ọlọ́run wọn ò lè ṣàṣe tẹ́bá ní kí ló dé wọ́n ní àwọn lẹ́rìí kí ni ẹ̀rí àwọn òun náà ni pé Olúwa subhanahu wa ta'ala ó ti jẹ́ kó yé kí gbogbo àwọn tó bá ti wà nípò ìmáàmà yìí Olúwa sọnù Kùránì wípé innama yuridu Allahu liyudhhiba ankum rijza ahlil bayti wa yutahhirakum tathira ọwọ́ yà Kùránì wọn wọ́n ní innama ó gbèrò láti fọ ẹ̀gbin kúrò lára ẹ̀yin ara ilé Ànábì wa yutahhirakum tathira wọ́n á fọ̀ yín mọ́ kanga náà làwọn fi ní pé àwọn ẹni wọ̀nyí wọn ò jẹun tó lè ṣe lọ́wọ́ kò sẹ́ńtọ́ mọ́tò wọn fàwọn náà lè yẹ ká máa jẹ́ aṣíwájú wọn ò lè ṣe lọ́wọ́ wọn ò lè ṣe gbogbo tó bá ti wí náà ni kò ṣe rí náà nù tẹ bá sọ fún wọn pé alùbẹ́tì àwọn olùbẹ́tì tó wọn tó wáyé àkóyà sí o wọ́n ní alùbẹ́tì wọ́n ní kò sí àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ wọ́n ní Ali àti radiyallahu anhu àti Fatima àti Hasan àti Hussein náà ni kọ́dà wọ́n ní àwọn àdís kan tó máa mú wá ó níjọ́ kan jọ tí àyà sọ̀kalẹ̀ tí àyà yìí sọ̀kalẹ̀ pé innama yuridu Allahu liyudhiba ankum rijza ahlal bayti wa yutahhirakum tathira ó ní Ànábì sallallahu alaihi wasallam ọwá mú aṣọ ọwá nà kalẹ̀ ọwá ní ọwá pé Ali ó pé Fatima àti Hasan àti Hussein ọwá ní Allahumma ha'ula'i ahlu bayti Allahumma tahhirhum àwọn afáàní hadith wọn àdís tó lẹ́sẹ̀ lẹ́ni so bákan náà káàtì àwọn lẹ́sẹ̀ lẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam yuhasilu al-hasil nǹkan tó ti ṣẹlẹ̀ tọ́lọ̀ tó lóhun ti ṣe Ànábì ó tó wá tó rẹ̀ sọ pé mo tó fẹ́ kó tó ṣe tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ yẹn ó nídìí àkíyèsí so bákan náà wọ́n ní ìjọkẹsẹ̀ wá ṣẹlẹ̀ irú tó àti ẹ̀tọ́ wá ní pé ìyẹn kó bá mu ìjọkẹsẹ̀ rẹ̀ tó bá Ànábì sallallahu alaihi wasallam tó ṣe fún tẹ́lọ́ ṣe fún Ali àti Fatima àtàwárá ilé rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fún Abbas gangan Ànábì sallallahu alaihi wọ́n ní ìwà Abbas jáde wá pẹ̀lú àwọn ọmọ rẹ̀ wọ́n ní Allahumma awulayi ahli bayti Allahumma ighfir lahum wa tahhirhum so bákan náà ṣé àwọn náà ti di màásùmù nu ẹni tí ò lè ṣẹlẹ̀ ọmọ látara pánàbí sàdúrà fáwọn náà bákan náà tọ́wọ́ léwó nu alukur'an tí gbogbo àwọn tí wọ́n lọ sí bí ojú ogun tí olúwọ́ هو الذي ينزل عليكم النعاس أمنة منه tó ní pé òun sọ òjò kalẹ̀ fún wọn tó ní pé izi yaghshakum nu'as amanatan minhu wa yunazzilu alaykum minas sama'i ma'an liyutahhirakum wa yudhiba ankum rijza ash-shaytan wa liyurbit ala qulubikum wa yuthabbit bihi al-aqdam sí ayé àyínà nísìnyí tọ́lọ́ ní pé ìgbà táwọn sọ̀hábà tí wọ́n ń darí ojú ogun bọ̀ wá tó wá di pé òjò wá rọ̀ òjò pa wọ́n wọ́n sì sùn sọ pé lẹ́yìn ìgbà tójò yìí pa wọ́n olúwa wá ní òun fi ṣe àfọ̀mọ́ fún wọn lèyìn tó yí rọ̀ fún bìhì òun fi omi yìí fọ̀ yín má wọ́n yóò dé bá ánkọ́ mìíràn ṣẹ̀tàn òun tó fi fọ̀ àwọn ẹ̀gbin èṣù òun fi fọ́ kò lẹ́mìí wọ́n lè yọ̀rọ̀ bẹ́ẹ̀ alẹ́ kò lóbi kò tó fi ti bí àkùdà so bákan náà àwọn àfáṣàlà yìí pé sí àwọn sọ̀hábà yìí sáwọn náà di màásùmù nù tùlẹ́yìn náà wọ́n mọ̀ ní olùwọ̀n àfá àwọn sọ̀hábà wọ́n ṣe ànábì wọn gbọ́dọ̀ sánábì lẹ́nu wọn ṣe kéré kan olùwọ̀n subhanahu wa ta'ala ó ti tó kó wọn náà kúrán pé as-sabiqun al-awwalun muhajirin wal-ansar wal-ladhina taba'uhum bi ihsanin radiyallahu anhum خالدين فيها ذلك الفوز العظيم، al-azim nínú ọba jí kó yíwa pé gbogbo àwọn sàhábà yìí al-ansar àwọn tó ń jára Madina wal muhajirin àtàwọn tó ń wá láti Maka olúwa ni mo yọnu sí wọn ẹni yọnu ni wọn ọlọ́run ló ń yọnu sí yàn ẹ̀yin ṣépèlé wọn ṣùgbọ́n kan náà táwọn fábá ń ṣàlàyé pé àwọn ṣíà yìí wọn kì í ṣe mùsùlùmí وإني الله سبحانه وتعالى أتي صنو القرآن في محمد رسول الله والذين معه أشداء على الكفار وحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا زيما في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة ومثل في الإنجيل كزرع أخرج ذاته فأذاره فاستغلص واستوى سكي ولن يعجب الزراء liyaghiza bihimul kuffar liyaghiza bihimul kuffar ẹni kí báwọn sọ àbá sí dáa tóun ẹni tí bá ń bínú wọn ń tọ̀hún kìfìrí ni ẹni pé inú inú inú kìfìrí inú àwọn sọ àbá máa ń bí kìfìrí ni tó túnmọ̀ sí bọ́lọ̀ ṣe lóhun òun ṣe wọ́n dáadáa òun bíútì wọn wọ́n rí ẹ̀sọ̀ àbá ni àwọn ṣíà ni wọn rí bẹ́ẹ̀ ó túnmọ̀ sí pé ń tán sọ gan ni pé ànábì sallallahu alaihi wasallam gan kọ̀mọ̀yán tírénì anábí ọmọ ya tọ́ ọmọ ọ̀pọ̀ oríṣẹ́ sí gbà tí gbogbo àwọn sàábà táwọn bá kiri bá jẹ́ kèfèrí tó pé kẹgbà pé ń bẹ nínú náà ni èyàn tó jẹ́ mùsùlùmí lọ́dọ̀ ti wọn lọ́dọ̀ àwọn ṣíà ó túnmọ̀ sí pé anábí sallallahu alaihi wasallam kò ríṣẹ́ sí rárá lára àwọn sàábà nù nígbà sọ ni pé anábí ọmọ ya kọ́ ọmọ ya tọ́ so wọ́n fàbùkù kan anábí sallallahu alaihi wasallam gàgàmù sọbákanáà irú Aisha radiyallahu anha tẹni pé ká gbà pé bẹ́ẹ̀ nùnà ó mi pé kèfèrí là nẹ́bí sọ̀rọ̀sọ́lá mú fẹ́ olúwa sì ní pé mùmìnì المؤمنون الخبيثون للخبيثات والطاهرون الطيبون للطيبات والخبيثون للخبيثات ó mi pé ànẹ́bí sọ̀rọ̀sọ́lá tẹ́ sọ́rọ̀ nípa nàbí ọ̀dà kò rí àwọn orí fẹ́ gbogbo eléyìí afurulala tó ní agbára ní àkídà wọn so mùsùlùmí ọgbọ̀nà ṣọ́ra oríṣiríṣiríṣiríṣi náà làwọn èèyàn sì máa ń gbà láyè kò sì sí aburú tí máa ń wọ àwùjọ àwọn èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá tí máa ń wọ bìkan tí ìrírí wọ̀ tí ó sì ní nísọlẹ́nu àfi aburú tó bá jẹ́ aburú onísúná àbí àfi onísúná nìkan náà ni wọ́n máa ń kà fún aburú tí wọ́n máa sọ lẹ́nu káàkiri gbogbo aburú yòókù yóò ṣe lórí ara wọn ni má ṣe wà wọn fún ìbẹ́ ńlọrin náà tó sì pé àmọ́ aburú tó tó wá ní pé wọ́n lè wà níbì kan ní ogún ọdún ẹ̀ẹ́dẹ́mà ó sì mọ ọ̀pẹ́rẹ́tì lábẹ́ tàkì àwọn kúrò ní bàbá yín kírun tó bá délé ó sì lọ́ọ́ lè dá ìrun rẹ̀ padà fẹ́sì mọ̀ wọ́pẹ́ àkíládé tó máa ń ṣí alágbáyà mi àárọ̀ kó lẹ́yìn gbọ́n mọ̀ bí ẹ̀ mọ̀ gbé níjà pé ń rùn kì í ṣiṣẹ́ so torí pé kí ni yóò fi àkídà rẹ̀ paná àmọ́ àlùsùnà wal jamaa gbogbo táwọn bá ti dé ẹ̀ lè rí kankan ju pé ẹ ti dá wọn mọ̀ pé àwọn súnà wọ́yà yìí sàmọ́ tí wọ́n lè wà lóbọ́n ní mo sọ tẹ́sì nínú pé wọ́n bẹ pẹ̀lú mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra pàtàkì jùlọ pẹ̀lú àwọn oríṣiríṣi nǹkan kíkà mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra bẹ́ẹ̀ náà ni àwọn àwọn wo àwọn ẹ̀hàn kọ̀nàwáàtì oríṣiríṣi àwọn wẹ́bísáìtì oríṣiríṣi mùsùlùmí gbọdọ̀ ṣọ́ra kéèyàn ọ̀dà ọ̀nà tẹ́ bá ti ń gbọ́ ẹni tẹ́ bá ti ń fà tọ́da Àlì tí ń gbé Àlì rọ̀bí ọlọ́ Àlì ojú gbogbo àwọn sàhábà yòókù lọ kẹ́tì mọ̀ pé àwọn tó ń pè ní ṣé àyẹ̀wò lẹ́yìn so mo ṣàlàyé nìkan pé àwọn àkídà wọn pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ so kì í ṣe nǹkan tí ìrìn discourse kan lẹ́ẹ̀kan náà so abẹ́rẹ́ wọn subhanahu wa ta'ala wọ́n ṣáà bá wa mú ìsìláàmù dúró ṣùgbọ́n ẹrù ilé ìlú fi ma gbogbo kan tó ń pè ní àtìbọ̀tán ẹni pé gbẹ̀yìn ayé gbẹ̀yìn ayé tí a lè sọ̀rọ̀ sọ́lọ́mù ni pé Islam ń padà pín sí ọ̀nà 73 anábì wa ni kulluha fin nar illa wahida bàtà níbi iṣẹ́ àlàyé rẹ̀ anábì ni ma ana alayhi al-yawm èyí tí mo ń ṣe táwọn sọ̀hábà yìí náà ń ṣe òun náà ni yóò jẹ́ olùdó tí olówó bá nídìí sọ abẹ́rẹ́ wọn bá sọ́nà wọn tààrà ìlà kó fi ọ̀sọ̀ wa lé orí ojú ọ̀nà òun òkú sì máa yẹ wọn kúrò bí òun náà هذا وصلى الله على محمد وعلى اله وصحبه وسلم كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته